ẹ kẹ́ mo padà sórí ètò Miliki Express kí tó lọ lẹ́ẹ̀kan mo sọ fún yín mo lálejò mi mo lélẹ̀ orí ìtàgé ni wọ́n pòdúsà ni wọ́n orúkọ àlejò mi lórí ètò Miliki Express tẹ́ni ni Táíwò Ajénifújà Pọ́ńpọ́lò ẹ ká bọ̀ sórí ètò Miliki Express. ẹ kúlẹ̀. ẹ bá mi káwọn ará ilé. ẹ gbogbo ará ilé mo kí lọkùnrin lóbìnrin lọmọdé àti lágbàlagbà gbogbo yín ni mo kí pátápátá pòǹpòlò <laughs> orúkọ yẹn tẹ̀ máa ń ya èmi lẹ́nu ná. ọlọ́run ni. kí ni ìtumọ̀ pòǹpòlò gan-an torí tọkùnrin bá fẹ́ pè yín pòǹpòlò tóbìnrin bá fẹ́ pè yín pòǹpòlò bọ́mọdé wọn tẹ̀ mọ́ pé ǹjẹ́ táìwò gan mọ́ pòǹpòlò yìí lọ́ọ́ máa ń pè yín kí ni ìtumọ̀ pòǹpòlò. ẹ parọ́ mm. Mm, mi ní tí ìjà yín sínsìn mo ṣe ń kọ̀tọ̀ yẹn lọ́wọ́ ni. irọ́ lẹ pa Ọlọ́run <laughs> wọ́n fẹ́ máa gbé yín mọ́ra ni o irọ́ èmi ẹ ti ń jẹ́ pọ́npọ́lọ́ tipẹ́ tipẹ́ tipẹ́ bẹ́ẹ̀ni kí wàá ní ìtàn wọlé wa ń kọ. èmi mò ń pa ìtàn yẹn mo fẹ́ mò ń pò pọ̀ lọ́wọ́ ó máa jáde ó máa dàgbéléwò gbogbo yẹn máa mọ̀ tí mo pọ́npọ́lọ́ yẹn gan-an. nígbà tẹ̀mí wá di onígbàjẹ́ ti wà ní yunifásitì lọ ti máa ń pè é lórúkọ yẹn ẹ má ti jà tu di. ẹ tu àwọn aráalé fẹ́ mú ọ ẹ tu ẹ jọ. ẹ jọ ẹ já lọ́bù. ó yẹ ẹ fún wọn díẹ̀ nu ẹ já wọn sí díẹ̀ nu ẹ má sọ gbogbo. Hmm. ká má sọ̀rọ̀ jù mo fẹ́ kí n pàtàn yẹn pọ̀ kí n sọ bọ́bẹ̀ ṣe pa bó ṣe kún la máa mọ̀ di pọ́pọ́ nìyẹn mi ì tí fẹ́ sọ lórí ètò báyìí. èmi ah, tẹ̀gbẹ́ torí pé mr show bí ẹni small. <laughs> báyìí kò ń ṣèyẹn ẹ eh, ọ̀pọ̀lọpọ̀ máa lò bẹ́ẹ̀ lò tọ̀bọ̀ kò ń ṣe iná bẹ́ẹ̀. èmi ò kọ́kọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gomi tiẹ̀ morúkọ yẹn pè máa ní tóńtólú. oríṣiríṣi làwọn èèyàn máa ń pè lóòótọ́ mm. oríṣiríṣi náà máa ń bọ̀ bó ṣe pé yẹn pọ́ńpọ́lù gan ni. pọ́ńpọ́lù ẹ̀rọ alẹ́ wọn ní táwọn wọn làwọn máa padà wá já yín sí wọn làwọn máa padà wá já yín sí. Mm, gbogbo ọ̀nà táyé lulú èjì rẹ ọba ọmọ ìbejì nìyí kẹ́hìndé yín kọ́. ó wà ó wà lálàáfíà ó wà bẹ́ẹ̀ ṣe wà yìí náà. ẹ̀fọ́ àwọn ṣe dáadáa. Ah, èmi máa rí káwọn bèjì àwọn bèjì tó yẹ pé tó ń bá dàgbà báyìí tó ní kálukú fẹ́ yàwó tó máa fọ́kọ́ fẹ́ ọkọ tí kan ọ̀rọ̀ kan ń ṣe tí kan lọ sí amẹ́ríkà kẹ́kọ̀ọ́ wà nàìjíríà ó máa ń dùn mọ́ mi inú gangan. mo fẹ́ padà sórí ìbéèrè mi àkọ́kọ́ yẹn pọ́ńpọ́lò yẹn ẹlẹ́ẹ̀fẹ́ sọ̀tọ̀ tó wà ń di ẹ̀ mo ta ló sọ yín ní pọ́ńpọ́lò yẹn gangan gangan kí ló bì. ṣe rí orúkọ pọ́ńpọ́lò yẹn kò sí èèyàn kan tó lè fọwọ́ sọ̀yà pé òun lòun sorúkọ yẹn ọlọ́run ló sọ hmm. kí ni mo wí ọlọ́run ló sọ ṣé láwọn orúkọ kan wà tó yẹ pé àwọn òbí máa ń gbàgbé láti sọ ọmọ tán bá bí níjọ súná irú orúkọ bẹ́ẹ̀ ni pọ́npọ́ ló jẹ́ torí ó ti pẹ́ láti kékeré láti wà wọ́n ti máa ń pe pọ́npọ́lò pọ́npọ́lò orúkọ yẹn ti wá ti wá cover orúkọ orúkọ àbísọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ti cover àbísọ kò sí ẹ̀sẹ̀ tó mọ̀ bóyá táyé ni o bóyá kẹ́hìn bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe ń jẹ́ pọ́ńpọ́lò bẹ́ẹ̀ náà ni kẹ́hìndé mi ṣe ń jẹ́ pọ́ńpọ́lò tó kò sí pé bóyá táyé pọ́ńpọ́lò àwọn kan máa ń là o wọ́n máa ń là wọ́n á ní táyé pọ́ńpọ́lò kẹ́hìndé pọ́ńpọ́lò àwọn kan tí wọ́n á tún là wọ́n á tún ní pọ́ńpọ́lò original wọ́n á tún ní pọ́ńpọ́lò fake. <laughs> ó lè jẹ́ nìyẹn kò lè sí ọ̀rọ̀ tó sọ pé èmi mo sọwọ́ lórúkọ yẹn mọ́ ọlọ́run ni adẹ̀dúpẹ́ náà. ìgbẹ́ tó wà dẹ̀ gbé yín jó ń kékeré olórúkọ olórúkọ. ìyá gan kọ́ ló sọ mo ti sọ ṣíwájú pé orúkọ tí ìyá gbàgbé láti sọ òun ni pọ́ńpọ́lọ yẹn ṣé kò yẹ yín. ó ga díẹ̀. adẹ̀dúpẹ́ orúkọ yẹn ń ṣeré ó ń bíire adúpẹ́ adúpẹ́ adúpẹ́ táyé pọ́ńpọ́lò. bẹ́ẹ̀ ni èmi nìyẹn. <laughs> tí wọ́n ti pè wọ́n lórúkọ inú wọn máa ń dùn yàtọ̀ ṣé wọ́n pe táyé wọn lè máa dàyé lò. ló àrùn bẹ́ẹ̀ <laughs> ni bẹ́ẹ̀ ni adúpẹ́ fọlọ́ adúpẹ́ fọlọ́. ẹ wọ́n lè kọ ìtàn lórí pọ́ńpọ́lò yẹn báyìí. lágbára Ọlọ́run lágbára Ọlọ́run. báwo ni ìtàn ṣe lọ ẹsẹ̀ jáwọn ará rẹ. ẹ ẹ ṣé mo tá a bá ti ń sọ ńsìn ní tí èèyàn bá fi pamọ́ ló máa ń níyì tá bá ti ń sọ ńsìn wọn ní bọ àwọn èèyàn wà ìgà because àwọn èèyàn ti máa ń bi mí tipẹ́ hmm. pé kí ni ìtumọ̀ pọ́ńpọ́lọ yẹn gan-an. èmi tiẹ̀ fẹ́ mọ̀. agbára hmm, ló máa jáde ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ agbára lọ. ọmọ wa ni pọ́ńpọ́lọ. ọmọ èkó pọ́ńbélé ni mí tí ó là báwọn. èkó arómi sálẹ̀. bẹ́ẹ̀ èkó wa ikàn náà èkó pọ́ o èkó pọ́ oríṣiríṣi bọ́ èkó ta wà á nú ẹ̀ ikàn náà. ẹ apá abúlé kò wá ọmọ ológo ni. ládùúgbò wo ni ẹ wà lẹ́kọ̀ọ́. ẹyin ẹ ń sọmọ èkó ni. ẹ ìjẹbúrẹ́mù wà. àbàjọ àbàjọ ológo làwà ọmọ ológo ẹkùn. àlápàbò. àmọ́ àmọ́ mi gbàgbé kí n sọ fún yín o ọmọ ìjẹ̀bú òde nìyá mi o ọmọ ìjẹ̀bú òde nìyá mi ìgbà tẹ sọ pé ọmọ ìjẹ̀bú òde ni yín èmi náà ṣe wá rántí pé. mọ sí ìjẹ̀bú òde. ọmọ ìjẹ̀bú òde pọ́nbélé ni wọ́n. ẹ ti gbàgbé tẹ́lẹ̀ wá rántí. Hmm, ṣé mo gbogbo bí èèyàn bá ṣe ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ tí yóò sọ pé ẹja lọlé lọ́sọdún o èèyàn ní rántí mọ́. ẹsẹ̀ mo lé ẹ̀mọ̀ jẹ́ bóde gan. Hmm, lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ń bọ̀ kò lè dàbí èkó ta wà ń bẹ̀ yìí kò lè dàbí. ẹ àdìbò wà ládùúgbò ládùúgbò yín lẹ́kọ̀ọ́. ṣé ibi tí ládùúgbò mi gangan lẹ́kọ̀ọ́. bí ọmọ ọláfíà jí ni yóò bọ́ mo ti sọ ọmọ lọ́mọ ológbò ni wá ọmọ ọmọjẹ̀bú ni mí. <laughs> ẹ má yẹ kán gbọ́n ta o ẹ má yẹ kán gbọ́n ta olówó gbowó olówó gbowó kan èkó wa ìkànnì bọ́n ẹ má jẹ́ kí amẹ́nu lọ bí gbogbo bẹ̀ yẹn ẹ má yẹ ká lọ bẹ̀ tẹ́yìn bá lẹ́yìn òun olówó gbowó mọ́ gbogbo àwọn aráalé gbogbo ọmọ olówó gbowó. ó dà àdúgbò wo ló súnmọ́ olówó gbowó yẹn tó popular dáadáa. Ah, ah. tá a bá ti ń lọ sísàlẹ̀ èkó àpọ́gbọ́n ah, ẹ̀yin ò lẹ́kọ̀ọ́ rárá ni ọgá o oore eléyìí ìjẹbúlẹ̀ ti wà ní ìjẹbúlẹ̀ ti wà láàárọ̀ òkè ń bílà wá ti wá ah, àwọn ọmọ èkó gángan rí. ẹ kọrin èkó kan fún mi. mo ti sọ fún yín o. nígbà wo. mo ti sọ fún yín o mo ti máa ń sọ ti pẹ́ ẹ̀kan gbọ́ ni o. ṣẹlẹ̀ yìí fi èmi pa ń ṣe pé. mi ì fi yín pa mi ì fi. ìjẹ̀búlẹ̀ ti ń pè ó jẹ́ kọrin èkó kan fún mi. mi ì fi yín pa mi ì fi yín pa ẹ bá ní ká kọ ẹni oṣù olórin. kò má tà. òun ṣeré orí ìtàgé pọ́nbélé lèmi mò ń kọ ìtàn mo dẹ̀ ń produce film mi ò mọ orin kọ.